paul wɛ eh, ebama tɛdi tɛdi wa daki sɔ bɛka wa ŋmati era esɔ de kowurɔ nge wɔgɔne itala efes de tɛdi danɛ wɔgbɔ iroduna no dozo ŋmati era esɔ de kowura ti de tɔm nge wemba baava tɔm tende to vonum nɛ nge wɔgbɔ wɛ ibona wɛ de dara ndɛra daa bɛka wa wole wɛ esɔ de tɔm ba wuri wende ale bezi na sele paul wɛ eh, ebama esɔ de timɛrɛ bika esoda du kowuron du de nu ne ebabu wazolo ku dondana roze bika beleba wa wondo zinua erada bataroze alabe gona betala na kirne ankiti ya wa ya ke deisi ya wesi paul we dekina sene abo ga bubu no batin ku dondana roze beleba jamban wa bide zamana kenke dage erukubon wen ba ya isese sevane ele ide biya wa na blene nga bɛlɛ baagoro sese bɛn bombode bɛn bɔ kɔdɔ zinua abaalo na arorɔze bɔgɔn batala ne nga sese mi zinua dava mi wɛdɛ sese ele eruche ni rɔze na yesu we ni paul walam edɛ tɔm waazu ne ɛna amugɛ zinua wo busi sese danyi we ni yesu kɛnɛ nga danyi paul dodɔ ama mi ge wemba nga zinua ndu we gbuɛ ɛba ema wakazɔ eduwe fezi ekpe bede kpena nge wo do bese mbolo erada bata wa na wo bibiri akpata bela nge babazi yesu de de sam belege erada bata we baba ma paul jokonde beka ballan tuba benge bede lakase Yawudua na wo bede ka yahudua ne na efes de ted da erada bata wongonde enna munge siri dinado do wa gurubokone bogonne nge bala tuba bɔkɔgɔna bɛdɛ takardawa wetibala na siri ne bade tenga bɔsɔti nimini takardawa tem te dala lide gbɔ mili ne sala belege paul wɛ ebama ede temerelam beka esɔ ko ndo de ida obama sam